nígbà tá a fi ti máa lẹ́kọ̀ọ́ láàárọ̀ iná ni rahimu Bukhari ti ìmáàmù wa ìmáàmù Bukhari rahimu wùdà ń sàlàyé fún wa nípa àwọn ẹ̀kọ́ sábì fún wa nípa ọ̀rọ̀ Islam lọ́wọ́ gbogbo ní ọlọ́wẹ́ sí pẹ̀lú ẹ̀rí ni ọ̀rọ̀ nípa hajj náà ni a ti ń kà lọ pàápàá jùlọ ìgbẹ́ ìlú Ọ̀wọ̀ tí ẹ bá yẹ ti gbé ara mi tí ẹ wá ti wánú aṣọ ara mi tí ara mi kọ́ra àwọn títí ṣe ntí tí ẹ ṣe ó dé wa imam mọ̀ rahimahullah nínú àwọn ọ̀rọ̀ tó bá wá wa pé ara mi mẹ́ta ọ̀wọ̀ nìkan ni àwọn ọmọ rẹ̀ igi mákànnà ẹni ọ̀wọ̀ ni gbogbo nǹkan ẹni ọ̀wọ̀ lọ́fà ìdìmọ̀gbọ́ orin kàtí alákùnrin kọ́kọ́ ẹgbẹ́ tí ìwà ti ní àkídà ayọ́kọ̀mọ̀ ìyanu yẹ́ mọ̀ káàdì ni ní ma tí wọ́n sọ tí wọ́n fi rí ẹnu ọlọ́wọ́n bá kò ní ma tí wọ́n sọ tó fi rí ẹnu ọlọ́wọ́n bá bí ọ̀rọ̀ tá a rí nǹkan tó dára ni àbíbi Muhammad sallallahu alaihi wasallam kọ́lọ̀ mi ni yọ́n sọ̀rọ̀ ní kọ̀ọ̀kan ọ̀rọ̀ yẹn wà á ti dídé ìyọnu ọlọ́wọ́n bá ẹ̀kọ́ra abẹ́rọ́ ti yọnu sí ọlọ́wọ́n bá ọ̀rọ̀ tó ti dá ọmọ sọ̀rọ̀ ọ̀bà kárí ọ̀nà ọlọ́wọ́n bá ọmọ ènìyàn yóò sọ̀rọ̀ kò ní kàbí ọ̀rọ̀ burúkú ni gbogbo tẹ́lẹ̀ wọ́n ẹni ọ̀wọ́ ni ìlú yẹn olólórí ìlú yẹn òun ni ìlú ọ̀wọ̀ tí wọ́n bá mìíràn ti ní ọ̀wọ̀ ní olùdíjá fún àti lọ́wọ́ tí nílé ìlú ọ̀wọ̀ ìlú mọ́ta yẹn ọlọ́run fi búra pé dá òkú sí mo gbà á dùn bẹ́ẹ̀dì ìlú كل قلبا في ولوبا ولا القرآن الكريم قال إمام البخاري رحمه الله من وضعك باب لا يعدنا سبر أرحرم باب جمع عبر بيجي هرم بيجي Ọlọ́run fi di ẹlẹ́gùn ní mọ́gẹ̀. Kí á bí flowers, àbí ìyẹn táwọn èèyàn gbìn ní

1,833 1,832 wọ́lọ́ kẹrẹ̀ lè ta nǹkan báàbì ó kọ báàbì lọ́nkà rẹ̀ قال ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم لا يوجد شوقه أقول بيه قلت كأبوي كداجي أراو تسيلي أوامي قال إمام بخاري رحمه الله الزبان كان إكرام تتو ابن قتيبة ابن ليث عن سعيد ابن عبد السعيد المقبري عن أبي سري العلوي أنه قال لأمر ابن سعيد هو يبعث بعوث إلى مكة قال أبي سري

سيدنا أبي شبير وان سراد في أذن لي أيها العمير العمير هو مؤمنية من بصبين سراج فوين أذن لي أيها الأمير ينجفني بالسجار مثل هو أميره قولا قام به رسول الله صلى الله عليه وسلم من من يوم الفجر كيف منيروين كيف منيروين ọ̀rọ̀ kan tí mo gbọ́lẹ̀ náà níbi sílẹ̀ àtúkù láti gbò mọ́ta tàbí láàárọ̀ ọjọ́ láti gbò mọ́ta àti ìṣàwọn gbólò kan wọ́n fẹ́ fún ní ròyìn pa rẹ̀ ibi tí ká ní tọ́wọ́lẹ̀n dáàmà bí iye rasulu sílẹ̀ dídé yomin fàkì ọkùnrin tó kó òfin àti kó òdùnẹ́yà ìtìsí méjì gbọ́rọ̀ yẹn bọ̀wá ọkọlùmí ọpọlọ mi gbọ́yé ọpọlọ mi gbọ́rọ̀ yẹn yé ọkọ̀ mi gbọ́yé kò abúkó àìlẹ́yà ojú méjì ẹ̀ nípa fún mi ni ní ìṣọ́gbà ìpínlẹ̀ àti ìṣọ́gbà ló ń gbọ́rọ̀ ìpínlẹ̀ tó ń gbọ́rọ̀ yìí ó ní ìṣí méjì gbọ́rọ̀ sáré sílẹ̀ sọ ọpọlọ mi ọkọ̀ mi gbọ́rọ̀ yẹn yé ó kú sínú yàní kó kí n kó sọ ẹ̀rọ tó kú sínú lẹ́yìn náà ojú méjì bí àlùmísílẹ̀ àti ìṣọ́gbà tó dúró tí ń sọ̀rọ̀ náà النبي صلى الله عليه وسلم إن تكلم به صلى الله عليه وسلم أنه حمد الله وصلوا بنا بمشي كتبان بمشي كتبان بنا وأثنى عليه بين أفري فلو ما ثم قال بين الله سبحانه إن مكة حرم الله لم يحرمها الناس حتى قلون قالوا سنين ووو ìgbàwò yẹn ni wọ́n sọ bùkàdì lọ́wọ́ kí ní Ibrahim ni kí ní Muhammad ni ọlọ́wọ́n ọba gan ló ti ní ní ìlú ọ̀wọ̀ Rome bẹ́ta bẹ̀rẹ̀ ìlú lemúrò in yomi bíndá wọn yomi ààfin yẹn sì ká bíndá dọ́mẹ̀n wá fún fẹ́rì kan gbọ́dọ̀ gbọ́ àdúgbò kíámà ìlú sí Mẹ́kà kò tọ́ fẹ́rì kan tó gbọ́dọ̀ gbọ́dọ̀ kíámà ìta ìdọ̀tí Mẹ́kà ولا يعدد بأسفل ويقول جيجي بك عبر جيجي بك فإن أهدا رخص لقتال رسول الله قولوا فإن أبعد جنجا رخصك كي يقول آه كتاب الزباب لمكة عبد الفتح بين وسن رخصني إن الله أبمل رسوله صلى الله عليه وسلم الله يرضى محمد صلى الله عليه وسلم لم يهدم لكم ولا ولا يدخين فإنما عدنا لساعة إميك جو سلاس هو سعد يكا أتلم أن تتأهون تيو في أسف جوزة آعين جوزة تتأهون مني ينها ميوسا عدت حمدتها يوم تهمتها بأمس جوادي الوو لوني كانت نتبه يتا أسفل تتبه دي إجبالي أولنا يقلب الشاهد الغائب يقوى هيدا يو أتبن فلسين باي ليني أبي شبي يقفو عمرو بن سعيد يقفو يرى في مكة حجيوا قيل لي أبي شبي ما قال لك عمرو قلوا سوادي فون عمرو يسيولو فمي يسيولو فمي قال أنا أعلم بذلك منك يا أبا شعيب أمر بن عاص أمر بن سعيد وصفاء بكري من قوية جدا جلو أنا أعلم بذلك منك مما يا أبا شعيب جبل حرم لقد المرم لا عاصيا عاسيا أقولي بدأ قوة أعبد أدابه ليس به ẹ̀dùn jìtẹ̀ tó gbára ń fi yẹn ta ẹgbẹ̀rún tó bá wà nípa ní apá ní ọjọ́ láyò ẹ̀rọ àṣìlẹ̀n wọ́lá fẹ́rẹ̀ bìbìmìn gẹ́gẹ́gbẹ́ náà pààyàn nìka ọ wá sáà mọ́ta fẹ́rẹ̀ ọ wá sáà mọ́ta àtúnà bí alamata àátọ́ kanan wọ́lá fẹ́rẹ̀ lè hàbàtín harba tó dá olùgbàgbàlá àti mọ̀tòkàtà ayẹyẹ kan ọwọ́ àkọ́kọ́ olùgbàgbà tó ẹgbẹ́ wájú ìtàn lẹ̀ tó burú lẹ̀ pàpàpàpàpàpàpàpà lágbòmò sí mọ́ta ilé ni amúrògùn sa'id ìdíkìtì na bàbá sọ̀rọ̀ yìí rẹ́dí ọlọ́wọ́ ànìhùmà ọlọ́nkú bá yọnu sí wọn lọ́m ọlọ́nkú sanuwa sam that باب لا ينفر لا ينفر سيد الحرم باب كابر لي او ọjẹ́ haram láti ní ní àwọn ẹ̀yẹ lé abẹ́ ẹ̀gì ìdájú abẹ́ ẹ̀gì ọ̀gọ̀ níwọ̀n kúnbẹ̀ àbí ẹ̀rí láàpọ̀ ìgbòrò àwọn àgbẹ̀ ẹ̀kọ́ ni lẹ́yìn ni wọ́n á wà lábẹ́ ẹgbẹ́ wọn bí sáà ń fẹ́ tí náà fi kù sí tó wá lé wọn kú mẹ́gbẹ́ àwọn ẹ̀kọ́ yẹ ìjọba yorùbá pé ìyọ̀rọ̀ ń sàjá ọ̀dá àrùn àgbà òdójú payé ẹ̀rọ ẹ̀bùráyù àbúrò lù wọn fi wọn lẹ̀ láàrin tó bá kú fún àwọn fún bọ́ọ̀lù rẹ̀ ṣe ṣe ṣe ara ọ̀ báyìí fún àbúrò lé wọn. wọ́n ti yé wa wọ́n ti di حدثنا محمد بن مسلم حدثنا عبد الوهاب حدثنا خالد بن اكرم عن ابن عباس رضي الله عنهما حدثنا سيدنا عبد الله بن عباس بن نسام يدي عن النبي صلى الله عليه وسلم قال إن الله هرم مكة الله باس سنين لوو وسنين لوو لم يحل لأحد قبلي ọlọ́wọ́ bó ṣe ní àtúfẹ́ nìkan síwájú mi wọ́n láti hìlú lè adùn káàdì ìyẹ̀ sí ní ẹ̀tọ́ fún mi lẹ́yìn mi ìnáwó lọ́dí sáàtì mi nàár mi gan lọ́jọ́ fún mi fàtẹ̀ ọwọ́ ọwọ́ ọ̀sán nìkan náà sí lọ́tọ̀ fún mi wọ́n lá yọkọ́lá kọ́lá àbúrò sí kíkú rẹ̀ kó sì jù àkókò ikọ̀ ìdí agé kíkú bá jẹ́ bàbá bẹ̀ ọ̀gbọ́n rẹ̀ mọ́ lá yóò dúdú sí yàrá àgbà òdójúbẹ̀ wọ́lá yóò kọ́ fi dùn àgbà lé àwọn nǹkan ọjọ́ rẹ̀ ẹni àbí ìkàlà ní ewúro náà tó jọ àgbà lé wọ́lá tòlùkọ́tà tó àgbà ọ̀hìn kábílẹ̀ tó mórí nǹkan yìí ní rí nǹkan yìí mọ́ta bá rí nìkan bá àrùn omi ó ti lẹ́gbẹ̀ẹ́ ìsìn lẹ́yìn nítorí jẹ́jọ́ tẹ́lẹ̀ púpọ̀ ìdí pé ní dáwọn sẹ́ńtà tẹ́lẹ̀ sẹ́ńtà lord fund ìlú ìjọba sílẹ̀ wọn ní yọkọ̀ sára gànà àwọn ọmọ ìpínlẹ̀ mẹ́rin ṣe lost but fund ṣe tí wọ́n ní lẹ́nu tó wà yẹn fún lọ sí ibi sẹ́ńtà yẹn ó dílé wa tí wọ́n wá nǹkan ìṣòro àwọn ìṣòkòfíà ọ̀dọ̀ jamiu ọ̀dọ̀ sí àdúrà kan àjọ fẹ́kẹ̀ẹ́ bàálà kan máa wá sí ìjẹun àwọn ìgbésẹ̀ sẹ́ńtà ọba fún ọba náà bá ní kùtù nínú máa ọba lóògbé gbogbo bá ní máa sí ibi lọ́kùnkọ́ndì ìdí ìgbà nǹkan aléwa lọ́wọ́ ni ó bí wa kí á hì nǹkan ìdí ìmùlọ̀ àmọ́ tí mo rí lówó rí àwọn àgbàpò ara ọ̀ kódà ìgbẹ́jọ́ pé orí nǹkan ayé ìṣẹ́gbẹ́ fọ́dún kan lẹ́yìn ọdún tó kọjá tó ní ọdún tó fi lọ tó ti ẹni ó dìde ní ṣíkà faramọ́ ọdún kàǹtì kátà láíláí ni láíláí ni tí bọ́ọ̀lù báyìí nǹkan bí ó di bọ̀lá òtà yorùbá ti bá ó di yẹ́yọ̀ bá ìgbà ọlọ́mọdé àbúrò yìí wà ilẹ̀ alimu àrífà àrífìn ìdíjọ́mù ètò báyìí láti fi lè dìlọ lókù ó yẹ bí ti káwí dìlọ àwọn èèyàn kí ó lè قال عباس يا رسول الله إلا إذخر لصباتنا وقبورنا àyàfi koríko hsf nígbò kan dọ́là bí ẹrin ni wọ́n mú ìgbà ẹ̀kọ́ alẹ́ ìgbà ọ̀sán ọmọdé ìlú kan ìgbà ọ̀sán ọ̀sán náà àwọn alẹ́ tí máa kókò yẹ̀pẹ̀ yẹn tí máa fi ṣe àkọ́wọ́n ṣe sílì rẹ̀ orúkọ yẹn wọ́n mú ìsìnmọ́ yẹ̀pẹ̀ yẹn ó di ẹyin wọ́n á fi sí sílì yẹn níbi ìgbàlá kan nígbà mú fọ́ ó di ilé kéde rẹ̀ wọ́n a máa lò fún sàárè wa àwọn alẹ́ wa mọ́tò kọ́ او تعريوة مثلا الا إن خير نفسك انخراع قال خالد عن ما قال اتدري ما تنصر في وقوم جاو ما تفتع بقول لي او انت اجابة وان تتباهاو من الجل ينزل مكانه يقول لي كل باب بوبي تقول لي abẹ́ bíbí ẹ̀ wá olùsọ̀ táwọn bọ́ọ̀lù wá dìbì kan wá rí gidi kan tí kò bì wá ráwọn ehoro lẹ́gbẹ̀ẹ́ láwọn ẹyẹlé láwọn ìdálà wá lé wọn kúrò ara ọ̀ sí wọn lẹ́m̀bẹ̀ títí ẹ ọlọ́mọdé àfẹ́rẹ́ ìwọ ọlọ́ba ọlọ́run kó sí àlọ́wà tí máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní ìgbàlùwà sí Nàìjíríà wọ́n kàn sí ẹ̀rẹ́bìtì táwọn ẹ̀rọ àwọn ọ̀bọ ìgbà títí ọmọ ọ̀pọ̀lọ́gbẹ̀rẹ̀ ọmọ ọ̀pọ̀lọ́gbẹ̀rẹ̀ kí ìfọ̀mọ́ ìlà balẹ̀ ẹ̀rí wọ́n mọ́ wọ̀nyàn wọ́n wá àdúgbò lórí bọ́rẹ̀tì yìí wọ́n fún ọwọ́ àdúgbò lórí bọ́rẹ̀tì àwọn èèyàn wọ́n ìlà balẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ wọ́n ìgbọ̀lọ̀ fọ́ kan àwọn ó di yé wa bá wò tala àlà tó ń bá fọ̀rọ̀ yìí wọ́n lọ́wọ́ nam kala imam bukhari one thousand eight hundred and four kala imam bukhari báyìí mo dáyà ìlú kìtàbí wáyé pé nígbà tẹ̀lé mọ́ta gbogbo mọ́ta قال أبو شبيهين رضي الله عنه النبي صلى الله عليه وسلم لا يسفك بها دماء أبو تاجة إلى مكة حدثنا عثمان بن عبد شيبة حدثنا جبير عن منصور عن مجاهد عن داوود عن ابن عباس رضي الله عنهما قال قال عبد الله بن عباس بن جبير قال النبي صلى الله عليه وسلم يمسك على المكة ويسأل كان سبعين أزد المكة أدوه لم يسك المكة كبير ثمانية أدوه عن الفتح أدوه كبير كيف كبيره ọdún kẹjọ sọ̀rọ̀ bọ́kà tí ó yí alìsẹ̀ lórí kẹjọ ni wọ́n kò já aláàkùwọ́n ìgbàkọ̀lbátìlù inalbátìlù àtànàgbàwó duka sanatan di garmat duka sani suna abubakar wasu ya da kwakwa duka sani suna abubakar jami'ar hajji duka sako duka duk da lori kabiru ṣe yá bìtẹ̀ bìtẹ̀ ẹ́ olùkọ́ ẹ̀jọ́ ilé ìgbìlẹ̀ yóò gbọ́dọ̀ ní kíkọ́ ọkọ̀ olùkọ́ ní olùkọ́ ìjọ ilé ìgbàdà lójú ni ẹgbẹ́gbẹ́dà lójú ni kò bá ń tó lójú kìjọ náà mọ́ lọ́dún kẹsẹ̀ lọ́dún kẹsẹ̀ lọ́dún kẹsẹ̀ sáà yóò gbọ́dọ̀ kẹsẹ̀ láàbáwò ìgbàdà ní ìdínú ilé òsún lórí méjì Eh, olùlọ́gbé ọdún kejì mímú ti bí sí ìpínlẹ̀ ọdún kẹsẹ̀rẹ̀ lọ́wọ́dún lórí ọdún sátí ọdún kẹjì ní ilé wa àmọ́ ọdún kẹjì ló máa ń pè ní àmì sátí ní ọdún kẹjọ eh, ọdún kẹjọ níbi nígbà tí wọ́n ṣe ọdún ìbílẹ̀ ọdún wọn ní gbẹ̀yẹn gbẹ̀yẹn sátí kọsẹ̀lẹ̀ ọlọ́wọ́n kàtí ìkọkọ̀ rẹ̀ àwọn kìtìrí ẹ̀kọ́dá ìgbé ara islam ní wà ọ̀pàdé ọdún kìtìrí ṣe mami kẹfì gan pàápàá pàápàá náà bí wọ́n bá ọdún kẹjọ ni wọ́n yé wa lọ́wọ́ tí a la ààlà ló mú sáà sọ̀rọ̀ yọ yóò mú ọdún bàtà àti lọ́wọ́ náà pé kò sí gírámà wọ́n láti jihad wọ́n níyà jihad mai kalama sani wani wani asirin da jihad a duniya kusan wani da samfutun samfuru kolobiya talafi jihad ya gira dukiya isiya ina da kwan duk kalalle o ni yaba miru a dukkan ya samfuru tuka ya yi lọ sójú àtọkọ ba ìṣúgbà wà lọ́sọ̀ jagun samfuru jihad kò sí ìjàmà ọ̀rọ̀ yìí ìṣúgbà àlàyé fún wa ayé kò sí jílámà láti má kalọ̀ sí lumi mà àmàlà àwọn lumi ìlú lumi ìjìlá wa dá ìjìlá dá ìjìlá dá tó ti ká dá ìjìlá tó ká yìí kò sọ fún mi náà kàmá náà ìkọ́sọ̀ àmà tó yíyá tó yẹ̀mà ara o mo ní lé wa kó bá tó ti lóògùn ọlọ́wọ́ fún ọ̀tá la ìjìlá lumi ní arákùnrin bá ti sáìzì tí wọ́n bí sáìzì lè sí sáìzì àlẹ́ ìjìlá tó ti rà gbígbọ́ wá sí ìmọ̀tọ́ ìjọba yìí ṣe bí kálẹ̀ bá fi ṣe ramadan ìmọ̀tọ́ ní ìdòwò ní rí ẹ̀jẹ̀ àwọn ni kí wọ́n jẹ́ lọ́dún ní rí ní ẹ̀jẹ̀ wọ́n ni à ìbúdó òun gbé òun gbọ́dọ̀ gúnyẹ́ ní láàrin àwọn ẹ̀ èyí wọ́n bí jẹ́ lóòrù gbẹ̀yìn ọ̀rẹ́ rẹ̀ ni ọ̀rẹ́ rẹ̀ náà fọ̀ náà fẹ́rù fourteen years ni, àrí ẹ̀kọ́ bọ́ọ̀lù lọ́dọ̀ ní ìgbìyànjú Kọ̀lítà, gbára ti tàrà lórí àbí? Alright, nice. Lọ́sẹ̀ lọ́sàlẹ̀. Báyí tí ó bá ń tí ó fi ṣe lòún gbé, ìgbìmọ̀ bọ̀rọ̀ pé Mùsùlùm. Ó ti já ń gbọ́nà àfúgbà tó ma ọmọ kínú lẹ́yìn ìpínlẹ̀ èrò mọ́bí àti ìṣẹ́ àti ìṣẹ́ pẹ̀lú ọmọ kínú jẹmọ́ ọwá sí bí ákó mẹ́ ní òun ló ń kú ara òun kí ló bẹ̀rẹ̀ máa sí bí ákó mẹ́ nígbà tó bẹ̀rẹ̀ sẹ́sì sí ìlú sí bí ákó mẹ́ ní ilé ẹ̀rọ ta mi tó wà sí bí ákó mẹ́ ó di ẹwà tí wọ́n bá àwọn ìjọba náà ìjọba kò sí jọba máa ara ò ìjọba والله تعالى أعلم باب باسل عن يعني إخوان يد من مكة والمراد لا يد من مكة هذا إشارة إلى أن مكة يبقي رجل الإسلام لذا في مكة يوم أبداني بإسلام العيدين ما فهمت في كتاب بدوني بابا من القرآن الكريم لا إجرة آه، ولا في الجهاد في الجهاد لك في الجهاد mọ̀dúnlẹ́yìn àtàrí ní ẹ̀fẹ́ àjọ ti jẹ́ àdúgbò ìgbà ìsìnkú tó ń gbádùn pé bíyà gbogbo nǹkan fi ru ẹ̀ jáde inú ààbẹ̀ gbádà ọmọ ọ̀gbá ọ̀yọ́ mọ̀ ọlọ́kọ̀ sí máa wájú àlù nínú yìí ọlọ́run ti sí nílùú ọ̀wọ̀ ọlọ́run ti gbá àtìlẹ̀ ọlọ́run ti nílùú ọ̀wọ̀ ọwọ́ haramu bí fún mọ́tò láì láì mú ti dáma kí ẹ bá jí ìlú ọ̀wọ̀ yẹn títí ìdílé ògùn ìdàlùkìyàmà ẹ̀yìn jẹ́ ó láyà ìlú kìsàlù sí i أحد قبلي موسى نية توقف وقفها مسلمي للوي لا يحل لي إلا ساعة من نهار جناه فتحمي خلاص أي بحبات أمي من فتحيني هو حرام بحرمة الله إلى يوم القيامة الواو ونقلوا هرم الله بعد يوم القيامة لا يوجد سوف وعبر الدين da igi ẹ̀gún bẹ̀ wọ̀lá ìlọ́fúnlọ síta wà ábúrọ̀ rílé àwọn ẹran adẹ́bẹ̀ wọ̀lá ìlọ́fúnlọ wà ábúrọ̀ hìn kíkẹ́ múrí nǹkan hìn ábúrọ̀ hìn kíkẹ́ nígbà mẹ́rin àgbàfà àfẹ́bílọ̀ lókù omú lẹ́ẹ̀fẹ́bílọ̀ lókù wọ̀lá yàtọ́lá àbúrọ̀ bá ń koríko bẹ̀ قال ابن قال عباس لا يا رسول الله àti koríko fífi lóko fa iná ó lọ́kùnlọ́kùnlọ́kùnlọ́kùn gbogbo ti kùn gún dọ́bí àfikún gbólé àti sàárè yìí ni ara ilá ìdọ̀kùnrin àti ìdíkẹ̀rẹ̀ Allahu ta'ala alam ṣe ni kìí báàbù yẹn báàbù ń dábọ̀ sí ni báàbù al-hijamati lil-muhrim báàbù kan zuwa lórí ni ó dàmì ìjẹ̀lá ẹ̀ ẹ̀rùkú tí wọ́n lẹ̀ yóò tàbí ìyára sí mọ́ dúgbò pé àwọn ọmọ bí kí ní àwọn orin wọ́n afẹ́ra ìjẹ̀lẹ̀ àníjọ́ tí kí kí wọ́n sí ní wọ́n sàgbẹ̀rẹ̀ Mo fẹ́ tó yí dáadáa èyí tí ẹ eh, ṣánà òkúta ń bèèrè púpọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ló mọ́ tí ń ṣe túnmọ́ gbò ju báyìí bí ó ti wà ní àpọ̀ lẹ́yìn kí lára ẹ̀fẹ́ ti pé ó rà ní mọ́tà láti máa ń pọmọ gùn ju ọmọ ń kọjá ẹnu èyí tá a kà yẹn kí ni eh, àlàyé tẹ́ ti lórí ẹ̀ fún wa. ní ibi ọdún wọ́n ti ó láwọn kan kí àwọn àjọ àmì ìbọnú ẹ̀ ní kò lókè wọ́tì bí inú kò lókè wọ́n gbọ́ sọ́lọ́ lọ́wọ́ bí ọkọ̀ yìí wọ́n kò mọ̀ bí àwọn lókè ọba àmì ọkọ̀ lókè wọ́n ti ọwọ́ dábì kó àwọn nǹkan oṣù ọmọ sọ́mọ́dé gbọ́dọ̀ mú ní ara ọ̀ àwọn ará Saudi wọ́n kà kò lókè wọ́tì wọ́n kà àwọn àdúrà míì pẹ̀lú ẹ̀ tí wọ́n fi kún lókè wọ́tì rẹ̀ lókè wọ́tì wọ́n mú wá òun nìkan

àwọn àlejò àwọn tó ń ṣe hajj táwọn àna haram ni àbí àwọn ará mọ́tà jẹ́ pé kúríkù fún nílé wọn láwọn tó sì tó ti di haram náà táwọn náà lè gbé àbí ẹni tó ṣe hajj tó wà ní haram ni ògbọ́dọ̀ gbé gbé gbọ́dọ̀ gbé. ará mọ́tà ló gbọ́dọ̀ sí kó lè bá òkè ní nǹkan àìpé kó lè bá láti tì ní owó yáyà fún mi kó lè bí ìgbàlódé tó gbé ibi tó wà lẹ́gbẹ̀ẹ́ lè rẹ̀ ẹ̀ kú ti gé tó náà lẹ́bí ti gé gbogbo gé bá wọ́n ní ẹ̀wà ọ̀gbọ̀rọ̀ fi bá wọ́n ti mí ìwé ọlọ́wọ́ á máa máa sùn ọlọ́wọ́ á máa máa sùn á nílùú ọ̀wọ̀ ló pé ó ti gé bẹ́rù ó ti gé bẹ́rù ó ti lọ ọdẹ lọ lọ sí búra ẹ́ ẹ́ mọ́bìnrin ti bọ́ ọba mọ́bìnrin ti bọ́ ọba gbogbo ní oṣù àjẹ́ òní múra oṣù jáde àtọ́jọ́ sí àjà tó múra ọlọ́run sí wọn ọlọ́run sí bẹ́ẹ̀ fún wọn. ó ní ìpínlẹ̀ àwọn náà sọ̀rọ̀ ọ̀sàmí àjẹ́ sí gbogbo wa náà àjẹ́ sí làkàdà mi lọ náà ọlọ́run tó wọ́n sì ń sọ́ra lọ́mọ fún wa. ó ní wa ẹ̀rì sí gbogbo ìgbìyànjú ẹ̀fẹ́rù gbogbo àwọn fúláàtì gbé ní tìyẹn níbi ẹrẹ́wò tí máa wọ mọ́kàwé ní mọ̀kú ah ògbọ́lọ̀ nìṣẹ́ ẹ̀rọ àwọn pé gbogbo tó wá dáa jù nítorí nígbà pé ó mọ àwọn ẹ̀sùn wa tútù orí ìdèjì àwọn kan ń gbé tòbítì gbọ̀ngàn wà ní tòbítì lórí ẹ̀ olùdí pé òun tó bá ní ọwọ́ lọ́mọ ọkọ̀ tó jẹ́ mi ọ̀gbìn lẹ́yìn kọ́ wá ní òun kà ní ibi ìkúrúkú lórí báyìí tí wọ́n wà lórí ìyàwó kìíní ní ìlú ìgbìmọ̀ ní bárí nígbà tó ara rẹ̀ àwọn ìbá ń jẹ́ lọ́wọ́ ní àbíjọ jù sí ní kẹ́kọ̀ọ́ tó lọ́wọ́ nígbà lórí ìyàwó wa ìgbà tẹ̀lẹ̀ ti máa máa dì mo yá sẹ̀rẹ̀ pẹ̀lú wọ́n ti lẹ̀jẹ̀ tán ní kí jẹ́wọ̀n tó bá kú ṣe fún wa wọ́n jẹ́ báyìí fún dára nílẹ̀ jù fún wọn lọ nítorí báyìí làwọn ìyá àárọ̀ ìgbà wọn jẹ́ kiri ní ìgbìyà ẹ̀rọ kọ irú àwọn àfáà pé pé wọ́n pé introvert clear séyàn pé bí irú irú pé apá tí ọba wọn pé apá yìí wò ní pé kò ní ìdí pé kí ọmọ àtọkùnrin pé kí ọmọ bẹ̀rẹ̀ àmọ́ bí irú ẹni tí a bá rí nínú nínú ọ̀rọ̀ rẹ̀ àbí ìsìsì rẹ̀ ìjẹ́ tí bá ń kírun bí irú lánàá ẹ wo apá tí ẹ ń sọ̀rọ̀ fọ́ọ̀dù ní wọ́n á fún ládùn àti ní wọ́n sọ pé ọ̀rọ̀ tán sọ lẹ́ẹ̀kan pa àwọn bàbá wa ẹgbẹ́ èèyàn lè ṣàdúrà náà àmọ́ ẹgbẹ́ èèyàn lè ṣàdúrà náà àwọn nǹkan àwọn nǹkan náà èèyàn lè ṣe nítorí àwọn bàbá wa jọ̀hún pé kí wọ́n ṣe tí wọ́n fẹ́ máa ṣe kí níhùn ìsìláàmù ní pé ní orí tí ń ṣe àmì rí pé nínú ọ̀rọ̀ rẹ̀ lánàá èèyàn mọ̀ pé olóògùn burúkú ni irú eléhùn títí máa ń kírun tọ́ àyẹ́ gbàgbà náà èèyàn sì lè ṣe àwọn eléhùn náà kíkẹ́lẹ̀ ń sọ̀rọ̀ náà wípé gbogbo rẹ̀ irú eléhùn tí ni? bá ni pé ní ìgbèrún ìgbẹ́ èèyàn lè kírun lẹ́yìn rẹ̀. wà á ní jáwù sí àrùkọ̀ kan máa bú ẹnu rẹ̀ ó ní ọ̀rọ̀ rẹ̀ lójú gan lóòótọ́ ìyá mi ti báyìí ó di wa ẹgbẹ́ ilé kẹlẹ́ rẹ̀ láwa rẹ̀ gbẹ̀lẹ̀ sẹ́nu gbà gbẹ̀lẹ̀ ìwọ̀n ti táyà nìkan pé kí ní ẹ̀fẹ́ yí lọ́wọ́ mi ọgbẹ́ yí lọ́wọ́ mi ó ti bíṣẹ́ ní orí gan ó di tó ọ̀rọ̀ rẹ̀ kò lè ju gbálẹ̀ sórí àbùkù nìkan ìdìmí ní lójú ìjọba láwọn àjẹ̀nú ni ó ní kí àjẹ̀nú ni wọ́n láwọn ọ̀rọ̀ bá níyà ìjọba sí mi gan nù ó di àwọn àjẹ̀nú dáadáa nù wọ́n wọ́n nílò àwọn ní àwọn àjẹ̀nú mùsùlùmí yìí ayé ọlọ́wà Brazil ó ní eyín wọ́n náà ní àmì àwọn lò àwọn ìlú àwọn àjẹ̀nú ọdún ẹgbẹ́ ìlú nìyẹn. ṣe ẹjú ń tó wá jẹ́ bí èèyàn kí ni ti sẹ́yìn pé jápọ̀ àwọn ẹ̀sìn náà ìsìn wọ́n وعمل وأن لكم مماثل عائشة رضي الله عنها يعني شرف الأحسان سلامة يعني آه! بئس الشيخ هذا أو أبي بلوكم عن يعني الله ولا الفتي على عربي هو أصلا ما أتحدث عليه ما في عندك مني البروكوا لا توافق الوان ما على الدنيا هذا مريم كثير يقولون هذا يعني. ẹni jẹ́ wọlé ní àwọn àṣíkọ̀ àwọn ẹbí burúkú mu lórí wọn sí jìnà sí òjò súnmọ̀ wọn sí jìnà sí òjò súnmọ̀ òun bó bí wọn tẹ́jú wọn bá lò ní ẹ máa fi táìsì báàgì fún ẹ máa bí bàjẹ́ lẹ́kọ̀ọ́ kan gbàgbà ìfúta táìsì ẹ̀sùn fúwàjì fún ìgbà yìí pé eléyìí tó ṣe kọ̀bàmù ó díẹ̀ wà nígbà òtẹ́lá àlàmì náà